جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال قويما على إرغام أنف النواصب جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النظر إخوان المسلمون إخوان المسلمون إخوان المسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 wàkúlìlà pọ́lẹ̀ láti fi na adúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ọpẹ́ tọ́ sí ọlọ́wọ́ba tí ọpẹ́ yẹ a jẹ́rìí pé ọlọ́wọ́ba yìí òun nìkan ni ọba tí ó yẹ kí a máa jọ́sìn fún láì dá nǹkankan ní papọ̀ mọ́ ọlọ́wọ́ba nínú jọ́sìn bákanáà ni a jẹ́rí pé annabi sallallahu alaihi wa alihi wasallam ẹ̀rúsìn ọlọ́wọ̀n bá ní òjísí ọlọ́wọ̀n bá ní ṣe ẹni tí ọlọ́wọ̀n bá alíkẹ́ lásàlẹ́sà ni pẹ̀lú iṣẹ́ ìgbẹ̀yìn àti iṣẹ́ tó ga jùlọ nínú àwọn iṣẹ́ ọlọ́wọ̀n bá ẹni tí ọlọ́wọ̀n bá alíkẹ́ lásàlẹ́sà ni pẹ̀lú ìránṣẹ́ eléyìí tí ó máa bẹ lọ gbére títí di ọjọ́ gbẹ̀lẹ̀ alkiyama eléyìí tó ń pè ní arisalatul khalida iṣẹ́ ìgbẹ̀ ìránṣẹ́ eléyìí tí yóò máa bẹ lọ gbére tí kò ní sí ìránṣẹ́ ní lẹ́yìn rẹ̀ mọ́ tí ó pa ìránṣẹ́ náà rẹ̀ ọlọ́run bá sa nabi sallallahu alaihi wa alihi wasallam lẹ́sàá pẹ̀lú iṣẹ́ tó ga jùlọ yìí ẹni tí ọlọ́wọ́ bá lè kẹ́lá sàlẹ́sà ní pẹ̀lú ìránṣẹ́ ilé tó kárí gbogbo àgbáńlá ayé ilé tí kò yọ àwọn èèyàn kankan lẹ̀ nínú àwọn ẹ̀dá ó kárí gbogbo àgbáńlá ayé ni ilé báyìí iṣẹ́ tí ó kẹ́kẹ́ tí àúdẹ́gbàáyé ní yàtọ̀ fún àwọn ìránṣẹ́ àwọn annabi tó ti kọjá lọ síwájú ẹ̀ annabi sallallahu alaihi wasallam ọlọ́run bá lè kẹ́lá sí àtàkọ̀lán ọlọ́run bá rán sí àwọn èèyàn àtàwọn aljannu annabi sallallahu alaihi wasallam ajẹ́rí pé ballagha ar-risalata wa adda al-amanata wa nasaha jẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ nílé ayé báyìí àjẹ́rì bẹ́ẹ̀ ó sì dá wa lójú wípé gbogbo iṣẹ́ tí ọlọ́run wà líkẹ́ láti rán nẹ́bì náà lànẹ́bì jẹ́ pé wà ájẹ́l àmánà àmánà tí ọlọ́run wà líkẹ́ lágbélé ànẹ́bì sallallahu alaihi wasallam lọ́rùn ànẹ́bì pé àmánà náà a sì wa nasaha al-umma ànábì ṣe wáàsí eléyìí tó makagá fún al-umma yìí wa kashafa al-ghumma gbogbo tí ó bá lè rúyàn lójú tí kò ní jẹ́ ká gbẹ́sìn Ọlọ́run ọba yé ànábì sallallahu alaihi wasallam ó ká gbogbo ẹ̀ ó ká kúrò fún wa ànábì wá fi wálẹ̀ ó fi wálẹ̀ lọ sórí ìlànà ilé tí ó mọ́lẹ́gbò ilé tó funfun pin layluha kanahariha ilé tó jẹ́ pé ọ̀sán rẹ̀ òru rẹ̀ dá ẹgẹ́ bí ọ̀sán rẹ̀ ní níbi funfun níbi ihàn níbi àìkòsápamọ́ la yazigu anha illa halik

eléyìí tó jẹ́ ìjòkó tuntun míì nínú ìjòkó ad-da'watu salafiyya ìjòkó tí ó wà ní ìbámu sí pèpè àwọn ẹni ìsáájú nínú al'umma yìí àwọn ẹni àkọ́kọ́ nínú al'umma yìí ìpèpè tí ó ṣe dédé ìpèpè wọn eléyìí tí a máa ń ṣe ní ààyè tí a wà yìí ní dìdí àsìkò tí a wà yìí àti ní ọjọ́ tí a wà yìí àti ní ọjọ́ tó tẹ̀lé tí ṣe ọjọ́ ọ̀la a ní èdè Yorùbá tí a mọ̀ sí ọjọ́ a ìṣẹ́gun àtọjọ́ ẹtì a ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́ rújáre ní èdè Yorùbá yawmu thulasa wa yawmu al-arbi'a ọjọ́ Tuesday àtọjọ́ Wednesday eléyìí tí a ń gbéyẹ̀wò lọ kò pamọ́ sí ẹnìkọ̀kan wa òun náà ni ọ̀rọ̀ nípa àwọn al-ikhwanul muslimun àwọn ẹgbẹ́ kan ilé ti wẹ́ pé wọ́n ta ẹka káàkiri gbogbo àgbáńlá ayé àti wọ́n sì jẹ́ ẹgbẹ́ tí ó lágbára púpọ̀ ilé tó jẹ́ sí pé ìlú kan nínú gbogbo àgbáńlá ayé ọ̀pá sófo kúrò níbi bíbẹ àwọn ẹgbẹ́ yìí nínú ìlú náà ilé tó dẹ̀ jẹ́ sí pé aburú tí wọ́n ń dálẹ̀ káàkiri àgbáńlá aburú tí kò kéré ni àwọn ẹgbẹ́ yìí rẹ̀ lára àwọn nǹkan tí ọ̀rọ̀ wọn fi máa ń dàrú máa wọ̀nyẹ̀ lójú òun náà ni pé àwòrán súnnà òun náà ni wọ́n máa ń gbé hàn àwòrán súnnà náà ni àyẹ́ máa ń rí ní ara wọn eléyìí fà tó fi jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ẹgbẹ́ yìí bá ṣe láburú wọn sábà máa sírò rẹ̀ papọ̀ máa àbí wọn sábà máa ṣe wọn sábà máa gbé nǹkan yìí lórí àwọn alùsùnà tí olùjẹmáà pé alùsùnà ló ń ṣe torípa àwọn ẹgbẹ́ yìí náà àwọn alìkíwánù muslimun àwọn náà ń pàtẹ mara pé ìlànà alùsùnà tí olùjẹmáà òun náà làwọn rìn irú àwọn nǹkan tí a máa ń rí lára ahlùsúnnàtì wal jama'a tó àwọn ẹgbẹ́ yìí àwọn alìkwánù muslimun àwọn muslim brotherhood àwọn muslim brotherhood àwọn wọ̀nyí alìkwánù muslimun ọ̀ranyà ló jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe súnnà kó dá wọn mọ̀ dáadáa ọ̀ranyà ló jẹ́ fún kí a má bàa bọ́ sínú páńpẹ́ wọn kí a má bàa bọ́ sínú àwọn wọn tí yàn máa rò wípé wọ́n wà lórí ìlànà súnnà ni tó dẹ̀ jẹ́ sí wípé èyàn ti yapa kúrò lórí ìlànà ahli sunnati wal jama'a so àwọn ẹgbẹ́ yìí òun ni a ń gbìyànjú tí a ń gbé ẹ̀wò lọ láti lè sàlàyé wọn ní ìfọ́síwẹ́wẹ́ kó lè bá hàn sẹ́nì kọ̀ọ̀kan wa nígbàtí a bá ń rí àwọn àmì wọn nígbàtí a bá ń rí àwọn àpẹẹrẹ ilé tí a ma fi dá wọn mọ̀ tí a ma sàlàyé inṣàlọ́ nínú àwọn ilé ìtàkì sàlàyé sẹ́yìn àtàwọn ilé ìtàkì padà ma sàlàyé tó fi jẹ́ sí pé a lè ma sọ́ra fún wọn a dẹ̀ lè ma sọ àwọn èèyàn lára kó níbi aburú wọn a kí wọ́n mọ́ bá kó aburú bá ẹnìkọ̀kan wa so a ti nípa àwọn al-Ikhwan al-Muslimun báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ talent tó dá wọn lẹ̀ ọdún wo ni wọ́n bẹ̀rẹ̀ àti pé báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kó ìròrí ìjọ báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kó ẹgbẹ́ al-Ikhwan al 1935 àwọn ìgbésẹ̀ kan tí Hassanul Banna eléyìí tó jẹ́ olórí tó sì jẹ́ olùdásílẹ̀ àwọn ẹgbẹ́ yìí àwọn ìròrí kan àtàwọn ìlànà kan tí Hassanul Banna tí ó fi lọ́lẹ̀ ní ọdún yìí òun náà ni a ń sàlàyé lọ a ti jẹ́ kó rí pé ní ọdún 1935 ni Hassanul Banna òun náà ni wà sásà tẹ̀nzímù kan òun ló dá àwọn ìgbìmọ̀ kakalẹ̀ ó wà sásà tẹ̀nzímù kan ó gbé àwọn ètò kakalẹ̀ nígbà yẹn àílé tán ní tẹ̀nzímù aljawala tẹ̀nzímù aljawala ó sa àwọn kan àwọn wọ̀nyí nǹkan tí ó gbélé wọn lọ́wọ́ ní ètò wọ́n ma ṣe òun náà ni pé àwọn yẹn wọ́n ma jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá ẹgbẹ́ ṣùgbọ́n lọ́nà tó wọ́n ma gbà ní pé wọ́n ma kọ́ra wọn bí yàn tí march wọ́n ma march ẹ ma rí wọn láwọn stadiums ẹ ma rí wọn láwọn fields àwọn pápá pápá ìṣeré ìdárayá ẹ máa rí wọn eré jẹ́ pé wó ma kọ́ra wọn ní àwọn ìjà wó ma kọ́ra wọn bí àwọn ológun ṣe máa yíyan so gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ máa rí kódà ń gbà mí rèé wọ́n lè gbé àwọn igi kan kí wọ́n fi ṣe bí ìdà eré jẹ́ pé àwọn igi yìí wọ́n fi ṣe bí ìdà yẹn ló mọ́ fi kọ́ ìjà báwo ni èyàn ṣe máa ń dáàbòbò rẹ ni nígbà tí wọ́n bá fẹ́ fi ìdà àbí nǹkan tó bá jọ bẹ́ẹ̀ bí àdá tó bá fẹ́ fi àtáàkì yàn àwọn eléyìí ni tanzimul jawala ẹ máa rí wọn kódà ń mí rèé láwọn ìlú tí wọ́n bá wà tán bá ẹ rí pé wọ́n kẹ́ lè kóra wọn jọ ẹ kàn rí pé ládùúgbò yín wọ́n lè máàkì lọ tẹ́ríkà àwálùsúnà náà ti ẹ̀ máa ń ṣe bí ológun tó kama march so àwọn wọ̀nyí Hassan al-Banna ní 1935 òun náà ló dá tanzimul jawala ìgbàyẹn ló dálẹ̀ nǹkan tó bá tó fi dálẹ̀ o ni pé ó dá nǹkan yẹlẹ̀ láti lè fi àwọn iṣẹ́ kan pamọ́ sí abẹ́ àwọn wọ̀nyí tó jẹ́ sí pé nǹkan tẹ́ mọ́ rí ń ta òun náà ni àwọn wọ̀nyí ṣùgbọ́n wọ́n láwọn nǹkankan tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ ilé jẹ́ pé ẹ̀yù nímà tí wọ́n ti fi pamọ́ sí ẹ̀yìn nǹkan tó fi ń hàn sí àwọn èèyàn yìí bákan náà ìdí tí wọ́n fi dá wọn lẹ̀ láti ní 1935 ni pé láti lè ṣe àfihàn wípé ẹgbẹ́ ní agbára pé ẹgbẹ́ náà ní àwọn ọmọ ogun ilé jẹ́ pé wọ́n lè dáàbò bo ẹgbẹ́ yìí àbí tí wọ́n lè dáàbò bo ìròrí tí ẹgbẹ́ yìí tí ó gbé dání láwùjọ so láti lè ṣe àfihàn agbára ẹgbẹ́ ni lẹ́yìn yẹn ó tún dá ètò kan lẹ̀ nígbà yẹn náà wọ́n pè yẹn ní jihazu istikhbarat litajassusi ala àwọn yẹn ó gbé wọn kalẹ̀ láti lọ máa ṣe òfin tó tó nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn àwọn ìgbìmọ̀ tí wọ́n máa ṣe ìfúnmífínlẹ̀ tí wọ́n lọ máa wádìí kí ní ṣẹlẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n lọ máa wádìí ẹwà ṣẹríwà àwọn èèyàn kò síbi tí wọ́n lè wà kódà nírú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó bá rí báyìí àtàwọn eléyìí tó bá tún lágbára jù báyìí lọ tó bá tún kú jù báyìí lọ wọn a máa lọ síbẹ̀ tó wá sì lọ jókòó pẹ̀lú yín ẹ̀yin ò ní mọ̀ ẹ̀yin ò ní mọ̀ èròǹgbà tí wọ́n bá wá nǹkan tó dẹ̀ nǹkan iṣẹ́ tí wọ́n dẹ̀ ń jẹ́ iṣẹ́ ẹgbẹ́ ni wọ́n fẹ́ mọ̀ àwọn kẹ́kẹ́ nípa yín èyí jẹ́ wọ́n máa fi mú fínlẹ̀ lórí àwọn nǹkan yẹn láti lè mọ̀ àwọn nǹkan nípa yín àwọn tó rán wọn ṣẹ́ nínú ẹgbẹ́ ìgbà míì rèé wọ́n ma wọlé síyàn lára individually lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan kódà ńgbà míì wọ́n lè establish friendship pẹ̀lú yàn yẹn ni pé wọ́n lè fi ìdọ́rẹ̀ẹ́ wọ́n lè fi rinlẹ̀ láàrin yàn pẹ̀lú wọn tó pé wọ́n ma ṣe àwọn dáadáa kan síyàn wọ́n ma súnmọ́ yàn wọ́n ma tó ẹni tí ó fẹ́ lọ síwájú fún yín ni àbẹ́ni tí ó jẹ́ sí pé ó ṣe ó ní àkólé kan báwo ni ilé ayé yín àtàkì yàmà yóò ṣe dáa so wọ́n ma wá fi yẹn wọ́n ma fi tap àwọn informations kan eléyìí tí wọ́n fẹ́ lọ lò nínú ẹgbẹ́ wọ́n fi tap ẹ̀ lọ́dọ̀ yín so ibà yín sìn so eléyìí báyìí iṣẹ́ tí wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n máa ń lò fún pọ̀ gidi gan in fact wọ́n lè fún èèyàn kan ní assignment láàrin wọn kó lọ wádìí àwọn informations kan wá nípa yín tó jẹ́ sí pé 20 years ó lè wà pẹ̀lú yín tẹ́yìn òdẹ̀ ní ma in fact ẹ̀yin gan tó ti yàn nínú àwọn ẹ̀sà nínú yín yóò ti láwọn ibìkan tẹ́ ti fi sí tó yẹ pé yóò mọ́ ṣiṣẹ́ yẹn pẹ̀lú yín tọkàntọkàn wallahi ẹ̀dẹ̀ ní ma yí pé ó ní mission tó gbé wá ẹnìkan kan ẹ̀dá kankan ò ní ma àyàfò ń fúnra ẹ̀ àtàwọn tó rán nìkan ló mọ̀ yí pé ó ní mission nìkan tán fẹ́ kó wá carry out pẹ̀lú yín so yíra yín sí so ilé báyìí àwọn ni jihazu sikhbarot lẹ́yìn rẹ̀ ó tún fi a ìgbìmọ̀ kan tó tẹ̀lé àwọn yẹn ni jihazun mutakhassisun fi nashri isha'at jihazun mutakhassisun في نشر الإشاعات في نشر الإشاعات àwọn wọ̀nyí wọ́n sàdáyanrí wọn wọ́n dá wọn lẹ̀ ní àdáyanrí fún nashru ìṣàáàtì ni láti ma gbé àwọn rúmọ̀ káàkiri àwọn òròyìn tí ò rí bẹ́ẹ̀ wọ́n ma gbé káàkiri láàrin àwọn èèyàn ìyẹn lè wá ma wọ́wé kí kí tó sì jẹ́ pàwọn náà ń pàpè mara súnnà tí wọ́n dárùn gbà sí tí wọ́n gé sókòtò tó ẹ́pà àwọn náà ma ìjìyà tí ń bẹ fún irọ́ kí ló tó fún wa ma gbé àwọn òròyìn irọ́ káàkiri wọ́n ma ń ṣe léyìí báyìí wọ́n ma ń ṣe bí kìyàsí naqbil al-mujtama' tujah wọ́n ma ń ṣe láti lè fi ṣe òṣùwọ̀n láti ma báwo lọ àyàwó yẹn ṣe ma ń já sí nínú ìlú nígbàtí àwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ báwo ni kí ni yóò jẹ́ reaction àwọn èèyàn tí nǹkan bá ṣẹlẹ̀ ní nǹkan láńlá kan ó wá gbé ìròyìn ọ̀rọ̀ kan wá fún yín káà ah, ní kìníkan kìníkan tó ti ṣẹlẹ̀ o ṣẹmọ̀ wọ́n fẹ́ wo bí àwọn èèyàn ṣe react sí kìní yẹn sí wọ́n fẹ́ wo ni reaction yín tẹ́ bá gbọ́rú àwọn nǹkan àjálù báyẹn ó o ní pé wọ́n mọ̀ ipá wọn padà máa kọ́ àwọn àjálù kan nínú ìlú wọ́n fẹ́ sọ́dí àwọn reactions àwọn èèyàn ìṣesí àwọn èèyàn nígbàtí àwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ kí ni ó jẹ́ sí sí wọn nígbàtí àwọn nǹkan pa yẹn bá ṣẹlẹ̀ so that wọ́n á lè prepare wọ́n á lè pèsè ara wọn kalẹ̀ fún ìtàn bá ti rí ní ṣesí yín pé tí irú nǹkan báyìí ni wọ́n ti sọ́dí ṣesí yín tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ so wọ́n á ti wá mọ bí wọ́n á ṣe ṣe nígbàtí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí yín nígbàtí nǹkan yẹn bá ṣẹlẹ̀ kí ni nǹkan ní ó tún ṣe lẹ́yìn rẹ̀ so wọ́n ti ṣètò ẹ̀ wọ́n ti plan ẹ̀ nítorí ẹ̀ náà fàtọ́ fi ń ṣerú ilé báyìí ṣe rí gbogbo àwọn adìhízà gbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ yí pé àwọn nǹkan báyìí àwọn ni ó máa ṣerú nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn ni ó máa ṣerú nǹkan báyìí àwọn ni ó àwọn ìgbìmọ̀ kọ̀kọ̀ tó ń gbé kalẹ̀ yí pé ẹ̀yin yìí ẹ̀yin lẹ máa mójútó nǹkan báyìí nínú àwọn nǹkan tá ti kà sẹ́yìn yẹn so àwọn yẹn àwọn ní ó máa lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti lè mọ̀ báwo ni ìmánì àwọn èèyàn ṣe rí báwo ni gbàgbọ́ àwọn èèyàn ṣe rí nípa ìtẹ̀lé eléyìí tí kò ní àbàwọn at-ta'atul mutlaqa ìtẹ̀lé tí ó jẹ́ ìtẹ̀lé pandaran ìtẹ̀lé pọ́nbélé ní fadilatil murshid láti lè mọ̀ báwo làwọn èèyàn báwo ni ìtẹ̀lé wọn báwo ló ṣe mọ́kànga sí tí kò sí àyàfi nínú ẹ̀ tí kò sí dídè nínú ẹ̀ pé a máa tẹ̀lé ṣùgbọ́n níbi àwọn àyè báyìí tí kò ní sí ṣùgbọ́n nínú ẹ̀ sí ẹni tó jẹ́ àdarí tó jẹ́ olùtọ́ka olùtọ́ àwọn èèyàn sọ́nà nínú ẹgbẹ́ eléyìí báyìí ṣẹ́rí gbogbo orú àwọn nǹkan tí Hassanul Banna dálẹ̀ yìí ibi tó ti mú ìròrí rẹ̀ yìí àwọn àtẹ̀rìmọ́tù sirriya yìí àwọn ìlànà àwọn ètò àwọn tó jẹ́ àwọn ètò kọ̀kọ̀ tó gbé kalẹ̀ yìí ibi tó ti mú lọ́tọ̀dọ̀ àwọn kíni o àtọ̀dá àwọn ṣìyòríyà ló ti mú àwọn ṣìyòríyà àwọn communist lọ́dọ̀ wọn ló ti mú nǹkan yẹn àtọ́dọ̀ àti àwọn almasuniya àwọn freemason lọ́dọ̀ wọn ló ti mú àwọn ìròrí yẹn ẹ́rì gbogbo àwọn kan tí mo sọ yìí gbogbo ẹnikẹ́ni tó bá mọ ìlànà tí àwọn yahood tó fi operate lágbàáyé ẹ́rì pé àwọn nǹkan yẹn làwọn yahood náà máa ń lò nínú àwọn kan tá máa ń lò táwọn yahood máa ń lò kò yé báyìí sí òun ni ká máa gbé àwọn ìròyìn kan káàkiri láwọn ìròyìn rọ́ ẹ mọ̀ àwọn ìròyìn yẹn nílé àwọn iléeṣẹ́ ìgbéròyìn jáde wọn àwọn media houses wọ́n máa gbé àwọn ìròyìn àwọn ìròyìn kan jáde fún àwọn èèyàn tó ẹ́pá àwọn ìròyìn rọ́ ni láti lè fi mọ kí ni reaction àwọn èèyàn nínú ìlú ọmọ ń ṣe bẹ́ẹ̀ kò yé báyìí sí so bákan náà wọ́n gbé àwọn èèyàn kan dìde wọ́n gbé àwọn wọ̀nyẹn rẹ̀ wọ́n lè wà pẹ̀lú yín kódà nígbà míì rẹ̀ níbi tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ibi tí wọ́n mọ́ lágbára dé lára ètò àwọn yahudi ni tó bá wà pẹ̀lú yín tó bá wà pẹ̀lú yín ibi tí ẹ̀ ní gẹ̀tẹ̀dẹ̀ wọ́n fún ní yọ̀ǹda láti darùngbọ̀n sí pẹ̀lú yín láti gé ṣòkòtò pẹ̀lú yín láti jẹ́ kíyàwó rẹ̀ hẹ́hà pẹ̀lú yín gbogbo tẹ́ ṣe pátápátá òun ni yóò máa ṣe ṣùgbọ́n nǹkan tó wá ṣe àtẹ̀jásùs ni ó wá ṣe ìfúnmúfínlẹ̀ nípa ọfẹ́ mọ àwọn kí ló jẹ́ àwọn nǹkan àṣírí nínú nínú ètò tẹ́ ń ṣe so yóò wá yóò wá tán pátápátá pẹ̀lú yín tẹ́rò wípé ara yín ni tí tàbí rí àwọn nǹkan yẹn tàbí rí tàbí wallahi ẹni tó bá mọ̀ nípa ètò àwọn yahudi ṣe máa ń ṣe bóyé máa ń ṣẹlẹ̀ nìyẹn kódà nígbà míì rèé tó bá fẹ́ mú èèyàn ẹyọ kan ṣoṣo èèyàn tó máa lọ ṣiṣẹ́ yẹn wọ́n lè sọ fún wípé àdúgbò tẹ́ni yẹn ń gbà kó lọ gbalé síbẹ̀ yóò sì gbalé síbẹ̀ yóò dẹ̀ máa sọ movement ẹni yẹn kódà ó lè jẹ́ ó lè padà jẹ́ ó lè padà establish friendship pẹ̀lú ẹni yẹn tó ẹkùn ọjọ́ mọ́ wọlé wọ̀dé kò dẹ̀ nímọ̀ pé nítorí òun years ó lè wà study ẹ̀ títí tí ó information tó fẹ́ rí lára ẹni yẹn tí ó fi padà rí mú lọ fáwọn tó fẹ́ ìgbà míì rẹ̀ kódà tó bá jẹ́ obìnrin ó lè padà ṣe ṣe ṣe débi wípé yóò padà lọ fẹ́ ẹni tó jẹ́ ọkùnrin tó fẹ́ gba information lẹ́wọ̀n ẹ̀yìn ẹjọ́ rẹ̀ pé ìyàwó rẹ̀ gidi ni nǹkan tí mo ń sọ yóò ń ṣẹlẹ̀ gidi gan tó bá mọ̀ dáadáa ẹnìkan bẹ tí wọ́n mú lẹ́kọ̀ọ́ ní time kan ó lè tó ní agbára notorious criminal ni criminal tó lágbára ni wọ́n dẹ̀ dẹ obìnrin kan sí tó jẹ́ agbófinró obìnrin yẹn ó dẹ̀ súnmọ́ ó súnmọ́ ó wá ó wá bóyẹ súnmọ́ ọkùnrin ẹ̀ débi wípé ọmọ gbogbo mọ́jẹ́ mọ́ ń ṣe kódà tó bá jẹ́ pé ẹni tí mọ́ ń mutí ni tó mọ́ ń káàkiri tó mọ́ ń jáde alẹ́ tán pè ní fàájì yẹn so àwọn club tó ń lọ wọ́n mọ̀ wọ́n bó ṣe ń rìn wọ́n mọ̀ táìmù wọ́n ló ń jáde wọ́n mọ̀ táìmù wọ́n ló ń wọlé wọ́n dẹ̀ mọ́ báwo làwọn ṣe fẹ́ wọlé sí lára obìnrin yìí ó ṣe débi wípé ó padà márì ọkùnrin kódà ó bímọ fún ọmọ tó bí gan tó méjì tí tó fi padà rí ọkùnrin yẹn gbámú ó wá gbámú ni o ó wá mú ni kò dẹ̀ sí nkẹ́kẹ́ tó kàn ó sáà rí pé kóhun lè rí nǹkan yẹn ṣe ó dà ó padà fẹ́ ó padà bímọ fún sẹ́n pé èyàn tó ti padà fẹ́ èyàn tó padà bímọ fún yàn irú àṣírí wo ló fẹ́ ní tí kò ní tíyàwó rẹ̀ ní mà pàápàá jùlọ tó tún wá jẹ́ni tí ń sọ ẹ kódà tó bá ń jáde lóru láti lọ sàbúrú kan tó bá yẹ pé ìyàwó tí ò sọ ẹni òun lè mọ́mà pé òun lọ sàbúrú bẹ̀tẹ́lẹ̀ tó wá sọ ẹ ó ti mọ̀ pé ara bí ti jáde ọmọ táìmù tó jáde ó mọ táìmù tó wọlé nígbà tó bá jáde òru yẹn so eléyìí báyìí àtàjásùs ló ń pè ìṣe ìfimúfilẹ̀ kò yí báyìí sí àwọn al-ikhwanul muslimun àwọn náà ti ṣe rí ó jáde kó ń bẹ abẹ́ tó tó jẹ́ sí pé ọlọ́run bá ní kó rìn jìnà dáadáa nínú àwọn àdìkọwà muslimun tó ma gbogbo nǹkan tí mo sọ yìí yóò ma pè nǹkan tí mo sọ yìí lódòdó báyìí wallahi bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn wà kàn gbé ẹ̀yin kan dìde fún mission kan ẹ̀yin yẹn kódà wọ́n lè jẹ́ sí pé nínú ẹ̀yin tán gbé dìde ìwọ nìkan náà lọ mara rẹ ẹ̀sì pọ̀ bẹ̀sì ò ní mẹ́lòmí ìjú ara rẹ lọ wọ́n kàn yí pé wọ́n gbé wọ̀ dìde dé tán sì gbé dìde pọ̀ pọ̀ wọ́n wá bá yín individually ni ó sì gbọ́dọ̀ sọ nìkankan wípé wọ́n gbé ọ̀dìdé fún mission yẹn so oríṣiríṣi àwọn nǹkan yẹn so ẹ wá jẹ́ kí n fún yín ní àwọn ìtọ́ka nínú àwọn ẹ́rìkẹ́ mo ti sọ kìníkan mo ní insha Allah al-karim gbogbo nǹkan tá bá máa sọ ẹgbẹ́ bá ṣe máa ń ṣe náà ni bàtà ń sára nípa wọn súfí ẹ́rìkẹ́ gbogbo tá ń sọ nípa wọn à ń lọ mú nínú tíra àwọn tó jẹ́ àwọn àfá wọn nǹkan tí wọ́n sọ nípa ìlànà yẹn gẹ́gẹ́ táwọn tí wọ́n jẹ́ àwọn àfá wọn sọ nípa ìlànà yẹ gẹ́gẹ́ àti ìròrí yẹ gẹ́gẹ́ òun náà lámú láti ṣàlàyé wọn ètò pé nǹkan tí àwọn tí ó ń takò wọn sọ nípa wọn so ẹgẹ́ bí nǹkan tí mo ti ń sọ náà tí mo dẹ̀ ní máa mọ́ padà túnmọ̀ tẹnumọ́ ọ̀rọ̀ yìí ní ìwí láwí òun náà láàmà lò láti fi fi àwọn kìíní ìrìnlẹ̀ ṣe rí àtẹ̀nzímù sírì àtẹ̀nzímù sírì ká ní àwọn àsírí kan àwọn nǹkan kọ̀kọ̀ kan tá máa ṣe àtàwọn kan tá gbé kalẹ̀ pé ká máa ṣiṣẹ́ kọ̀kọ̀ ìǹkẹ́kẹ́ ni irinṣẹ́ kan ni tó jẹ́ pé òun ló lágbára jùlọ nínú iṣẹ́ tí ìṣwánù lò àtẹ̀nzímù sírì wọ́n ń lo irinṣẹ́ yẹn gan láti fi carry out láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣe níṣẹ́ wọ́n ń lò gidi gan kódà ó lè jẹ́ sí pé bá ṣe wáyé ó lè jẹ́ sí pé wọ́n ń lò pẹ̀lú àwa náà táwò dẹ̀ nímọ̀ wallahi ni ó mọ̀ ẹnìkan ò ní mọ̀ àtàwọn tó bẹ̀ ni ó mọ̀ ó lè jẹ́ kí wọ́n ń ṣe lórí ìwọ gan fúnra ẹ as an individual níwọ̀ nìkan fúnra ẹ tó yẹ pé ó kò yẹ bá nísìn so ó lè jẹ́ kí wọ́n ń ṣe lórí jàmá mọ́sálásí yín ó lè jẹ́ kí wọ́n ń ṣe lórí àdúgbò yín ó lè jẹ́ kí wọ́n ń ṣe lórí ìlú yín tí wò dẹ̀ nímà àṣírí ni ó lè lágbára gidi gan màá dẹ̀ sọ àwọn nǹkan náà fi di àwọn àṣírí yẹn fún yín lára àwọn nǹkan tá máa ń gbára lé ẹ̀yìn kọ́kọ́ sáré mú yẹn wá ó clear dáadáa torí nǹkan tí èèyàn mọ̀ ni lára àwọn nǹkan tán máa ń gbára lé wípé ẹ jẹ́ ẹ̀rí lórí àtẹ̀rímù sírí pé àwa náà a lè ní àwọn ètò ìkọ̀kọ̀ kan a lè láwọn nǹkan tá gbèdìde tó mọ ṣiṣẹ́ kọ̀kọ̀ kan tó yẹ sí pé àwọn nìkan ni ó mara wọn lórí iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ní ẹ̀rí lórí ẹ̀ ni pé ẹ̀rí pé ńgbà tí anábì sallallahu ní darul arqam ibn al-arqam darul arqam ibn al-arqam wọ́n mọ́ ń lò lẹ́rí gan gbogbo ẹnikẹ́ni tó bá ti sábà àwọn ẹlẹ́gbẹ́ rí yóò mọ̀ nǹkan tí mo ń sọ yóò mọ̀ lódodo dáadáa wọ́n mọ́ ń lo ìṣẹ̀lẹ̀ bí ànábì sallallahu alaihi wasallam ṣe ń ṣe dáwà ní darul arqam ibn al-arqam wọ́n ìkwáni ẹni tó jẹ́ ìkwáni tó jẹ́ lẹ́gbẹ́ yóò máa pè yóò máa ṣe àwọn ìpèpè kọ̀kọ̀kan fún ọ tó yẹ pé láàrin wa àti ẹnikẹ́ni tó yẹ pé ẹnìkankan ò dẹ̀ nímọ̀ in fact ó lè jẹ́ sí pé ẹ ti jọ búùkù appointment lórí ibi tẹ́ẹ̀tì máa pàdé ní àsìkò kan pàtó ní ààyè kan pàtó kò yẹ báyìí nìsín tí ẹ̀dá ọlọ́run ọba kankan ò sì gbọ́dọ̀ mọ̀ àfiwá àti ẹnìkan kò yẹ báyìí nìsín ṣèyí ọmọ wa ní àwọn tẹ́rbíyà tí ó mọ̀ ṣe fún ọ so ilé ìbáyé rẹ̀ wọ́n pè ní ad-da'watu sirriya wọ́n ní irú yẹn náà nàbí sallallahu alaihi wasallam ṣe ní darul arqam ibn al-arqam irọ́ ni kò sí nǹkan tánàbí ṣe nìyẹn ṣẹ́rí ànábì sallallahu alaihi ní ìpèpè kọ̀kọ̀ jẹ́ sí pé ẹnìkan ò gbọ́dọ̀ gbọ́ gbogbo dáwà ìpẹ̀pẹ̀ anábi sallallahu alaihi wasallam náà lọ́wọ́ bá lẹ́jẹ́ lásàlàyé fún al-Qur'anul Karim al-Qur'an dẹ̀ ní kìí ṣe ìwé tó pamọ́ tó jẹ́ ìwé àfírí kankan gbogbo èèyàn tó bá ti kẹ́kọ̀ọ́ nípa al-Qur'an náà ló lè gbọ́ nǹkan tí mẹ́nà al-Qur'an yìí tí ó dẹ̀ ní pamọ́ sí bẹ́ẹ̀ ni gbogbo hadith tá nábi sallallahu alaihi wasallam sọ pátá òun ló dé tí gbogbo àwọn èèyàn àbẹ́ẹ̀kọ́ nítorí wípé àwọn kèfèrí ò fún ànẹ́bì ní ààyè láti ṣe wá sí ìta gbangba ni àwọn kèfèrí wọn fún ànẹ́bì láàyè láti bọ́ sí ìta gbangba láti pèpè sẹ́sìn gbogbo ìwọ tó bá lọ fẹ́ pèpè sẹ́sìn níta gbangba yẹn wọ́n fi yà jẹ wọ́n pa ọ́ ni ànẹ́bì sallallahu alaihi wasallam ní ti ń ṣe wá sí níta gbangba yìí òun ló fàánú jẹ́ sí pé ànẹ́bì sallallahu alaihi wasallam wà ń lórúlé Arqam ibn al-Arqam láti ṣe dáwà fún gbogbo èèyàn gbogbo àwọn tó bá sì wọnúlé Arqam ibn al tẹ̀lẹ́pá nẹ́bí sallallahu alaihi wasallam ń ṣe ní bòńkẹ́lẹ́ ànẹ́bí wá ń ṣe ní kọ̀kọ̀ ànẹ́bí wá ń ṣe ní sí àṣírí pé ẹ̀yin kan lẹ́gbọ́dọ̀ mọ́ mọ́ kẹ́kẹ́ ẹ̀yin tàbá tí wá fẹ́ ṣe dáwà yẹn àmọ́ àwò yẹlẹyẹlẹ ta ló fẹ́ wọlé eléyìí dáwà àwọn al-Ikhwan al-Muslimun wọ́n kóra wọn jọ sínú mọ́sálásí wọ́n láwọn tíìtì manhajul muslim ṣùgbọ́n dédé àwọn tán bá fẹ́ kán wà ń bẹ̀ náà gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ lékún àsìkò tẹ́ bá sì fẹ́ kí wọ́n bá sì fẹ́ kẹ́ ló ń bẹ̀ òun náà lẹ gbọ́dọ̀ pàdé tẹ́ bá dẹ̀rẹ́ nìkan tó fẹ́ wọlé ẹ máa gbìyànjú àti wòyàn èèyàn pé tẹ́nìkan kan ò tí wọlé lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí pẹ́fẹ́ ṣe dáwà ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá ṣe ẹgbẹ́ ìwánù dáadáa yóò mọ̀ wáyà ilẹ̀ nukẹ́ ah, manhajul muslim lantíṣì fúnra wa ó ṣe di pé à ń páyà pé táwọn èèyàn kankan mọ́ wọlé táwọn èèyàn yẹlẹ táwọn èèyàn yẹn ilé náà ń pè ní àtẹ̀rímù sírí àdára ti síríyà ẹni kankan gbọ́nà ma kódà wọ́n sọ fún yín pé ibi tó máa ń tẹ́ àwọn èèyàn dé ẹ gbọ́dọ̀ ló ayé kan mọ́sálásí kan tẹ́ bá fẹ́ lò ẹ gbọ́dọ̀ lójú bí ẹ̀mẹ́ta lọ káwọn èèyàn bàbá máa fura sí yín ẹ̀rákùta ló ṣe ìkwánù rí ní báyìí kò sí

bẹ̀ síwájú kí n tó ká àmọ́kọ́ gbọ́dọ̀ mú àwọn àlàyé ìwá tó dàti gbà tí ń bá bẹ̀rẹ̀ sí máa ka àwọn nǹkan tó wà nù tíra àwọn yóò clear dáadáa kò ní ìdíkí múlẹ̀ máa rojọ́ púpọ̀ ma àdíṣẹ́ èyàn máa ka manhaj ókè aláà ń ṣe dáwà fúnra wa ṣùgbọ́n òru lágbọ́dọ̀ máa ẹ̀yin kan máa ń wẹ́ mẹ́sẹsẹ̀ bẹ́yẹn ni ọkọjá bẹ́yìn ṣe ń wo yẹn wallahi aláwọn kankan tàà máa ń ṣe ma LTP leadership training program leadership training program ṣe ma tán leadership ìkọ́ni báwo la ṣe ń ṣe adarí ẹ dákun tí kèé bá ṣe wípé a ní ambition a ní èròǹgbà láti já ìjọba gbà àbí láti darí àlámọ̀rí àwọn èèyàn creator ń train àwọn èèyàn lórí leadership leadership training program èyí ò ní tawhid tàfẹ́ kọ́ra wa èyí ò ní fiqh tàfẹ́ sàlàyé fúnra wa leadership training program LTP kìí ṣe gbogbo èèyàn ló máa ń lọ wallahi kìí ṣe gbogbo èèyàn ló máa ń lọ kódà máa sọ fún yín pé ẹlòmíì yóò mọ̀ sí mssn yóò kàn máa gbọ́ pé a máa ń lọ sí LTP ní owó lọ́rí so tí máa ń sọ àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ òun lè máa mọ̀ pé àwọn nǹkan yẹn ni ní LTP yìí tó bá di ọ̀gànjọ́ òru wọ́n jí ẹ̀yìn kan ẹ́ sí àwọn mítíìnì kan ẹ́dẹ̀ sí àwọn tẹ́síyà kan ní ọ̀gànjọ́ òru lórí ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ta àwa lágbésí gbangbàtà ìyàwí sáà tún níbi táà ń ṣe ní kọ̀rọ̀ yàtọ̀ fún gbangbàtà yìí ọlọ́run mẹ́jẹ̀ àrí láyé ìtàfi máa ti ẹ̀sìn ní kọ̀rọ̀ ńgbà tí ipa ń sáwó tí a secret court tó wá jẹ́ sí pé ọ̀tọ̀ ní báyé ń ṣe gbangba mara wọn náà wọ́n máa ṣe ti gbangba o tí wọ́n kàn fi jọba yẹn bojú ni in tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀ gẹ́gẹ́ ní pàtàkì ti gbangba yẹn kí ẹ má bà fura sí wọn ni tọ́lá wọn náà máa ṣe ti wọ́n máa ṣe ṣùgbọ́n yìí ta yẹn camouflage lásán ni tí kọ̀rọ̀ ń gẹ́gẹ́gẹ́ ní ó pàtàkì ẹ̀rí mi gbọ́yé ẹ̀rí kí n sáré fún ní asáàrù kẹ ó kílẹ̀ àbàjẹ́ asáàrù yí ń bẹ nínú sharhu usuli sunna al'imamu lalaka'i sharhu usuli sunna lil'imami lalaka'i wọ́n mú asáàrù yẹ wá látọ̀dọ̀ umar ibn abdulaziz al'imamu al'auza'i ló gbawa fi asáàrù yẹ wá látọ̀dọ̀ umar ibn abdulaziz wá látọ̀dọ̀ umar ibn abdulaziz kí ni umar ibn abdulaziz sọ ó ní idha ra'ayta qawman يتناجون في دينهم بشيء دون العامة دون العامة فاعلم أنهم على تأسيس ضلالته إذا رأيت قوما يتناجون في دينهم بشيء دون العامة فاعلم أنهم على تأسيس ضلالته tó ريا ti rí ريا ìjọ يتناجون في دينهم ti وَجَوْ tí wọ́n ń ṣe wá àti kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ń bára wọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn nípa ẹ̀sìn dúnà láàm bí ṣe anything tó bá wù ká máa discuss náà fi wá kóra wọn jọ náà wá select ara wọn yẹ́ sí pé ó láwọn tó gbọ́dọ̀ wà ń bẹ̀ ó láwọn èèyàn kan pàtó tán gbọ́dọ̀ wà níbi ìjòkó yẹn ó sì láwọn ọ̀rọ̀ àsírí tó máa bí ṣe yìn gbogbo tó bá wù kọjẹ́ náà ọ̀rọ̀ yẹn dúnà láàmà tí wọ́n wá kóra wọn jọ tí wọ́n lọ dájú sáyé kan tí wọ́n jáde kó láàrin àwọn èèyàn fa'alam annahum ala ta'sisi dhalalatin lọ́mọ wípé wọ́n fẹ́ pìlẹ̀ ànù kan nìyẹn wọ́n fẹ́ pìlẹ̀ ànù nìyẹn tó pẹ́ báyẹ àbí tẹ́nìkan ò ní máa yè tàà tí ń ṣe àbágo tàà tí ń ṣe àbájúkọ́ tẹ́ ń ṣe ẹ bèèrè lọ́wọ́ wọn tán ṣe ìkwánù dáadáa mo fi Ọlọ́run bá búra èmi àti ilé jọ máa gbé rúùmù báyìí a lè jọ máa gbé rúùmù tó sì jásí pé èmi ò ní mítìnì lóru ẹ̀yin ò dẹ̀ nímà ẹ gbọ́dọ̀ mọ̀ láyé ẹ máa dẹ̀ jáde lóru yẹn tí máa fẹ́ àdìjọ ń gbé rúùmù náà ni ìkwáni ni yí ìkwáni lè mìíràn àwọn méjèèjì jọ ní mítìn lóru láàyè kan náà ṣùgbọ́n nìkan kan ò ní mà ẹ̀yin ò ní mà pé mi ní mítìn torí mi ń gbọ́dọ̀ sọ fún yín ẹ̀yin náà sì gbọ́dọ̀ sọ fún mi ẹ̀yin ó jáde ẹ̀yin ó parọ́ fún mi tẹ́ bá fẹ́ jáde èmi náà parọ́ fún yín àwa ìgbà kó ti máa yé bí tọ́wá wọ́n dẹ̀ sọ fún pé ìwọ tó bá ń bọ̀ ojú ọ̀nà báyìí ni kó gbà wá ìwọ tí wọ́n náà bá ń bọ̀ ojú ọ̀nà báyìí ojú ọ̀nà tí gbogbo yín gbà wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́ bá dẹ̀ ń lọ náà ojú ọ̀nà tẹ́ gbà lọ jama'a mo fi ọlọ́wọ́ bá búra ilé tí mo ń sọ yìí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tàdọ́rí àbó ń ṣe dìsìn ó ṣe umma àbò ń ṣe dìsìn kò pamọ́ sí wọn mú fọ́lọ́bà búra ní tí mo sọ yìí kò pamọ́ sẹ́ni bọ́dì inú wọn tí mo sọ yìí pé bó yẹ rí nìyẹn àyàbí tàbá kàfẹ́ tara wa lọ́yàkù àyàbí tàbá fẹ́ tara wa jẹ kan now mo wá ní tán máa ń lò lẹ́rìí ni wọ́n ní ṣe bí ń gbà tánàbí sallallahu alaihi bẹ̀rẹ̀ dáwà náà nílé arkham bun arkham ló ti ṣe dáwà dáwà kọ̀kọ̀ lànẹ́bì dẹ́ ń ṣe mú sọ̀rọ̀ wípé irọ́ ni ànẹ́bì ò ṣe dáwà kọ̀kọ̀ nílé darul arkham ibn arkham tí kèé bá ṣe wípé wọ́n jẹ́ kánẹ́bì ṣe wà sí níta gbangba ìgbà wo lànẹ́bì bẹ̀rẹ̀ sí máa ṣe wà níta gbangba ìgbà tí wọ́n márùgbà ìsìláàmù ní gbogbo alámọ̀tàn gbogbo tánẹ́bì sallallahu alaihi wasallam dẹ́ ń sàlàyé fún gbogbo gbogbo ẹ̀rọ ìwọ̀ ìwà gbọ́ kéèsè pé nǹkan àtírí kan tánàbí wá ń pe àwọn kan ní kọ̀kọ̀ lóru àbí lọ́sàn àbí láyé kan tẹ́nì kankan gbọ́rọ̀ mọ̀ tán wá ní nǹkan àtírí kan tán sọ Islam gbogbo ẹ̀ pátá lọ́wà al-Qur'an lọ́wà ní sunna nẹ́bí kò sí nǹkan kan kọ̀kọ́ mẹ́ so ni in tí máa ń tẹ̀lẹ̀ nílé Arqam ibn al-Arqam kò sí dáwà anẹ́bí anẹ́bí ò sí dáwà kọ̀kọ̀ rí láyé anẹ́bí ìrẹ́ tọ́lọ̀ bàlẹ̀ kíra ní kánẹ́bí kó mú dógóngó kó mú dé sí gbogbo àwọn èèyàn ní ẹ̀jẹ̀ tó wá máa pé àwọn kan sí kọ̀rọ̀ àwọn tí ó pè sí kọ̀rọ̀ yẹn sí kọ̀fẹ́ káwọn mọ̀nà ni so ó clear so inshallah ma ma ka àwọn ọ̀rọ̀ àwọn alikhwanul muslimun fún wa tó ń fi eré ìbáyìí rìnlẹ̀ wípé kódàre àwọn àṣírí ẹgbẹ́ tán bá fi sí ọ lọ́wọ́ àṣírí tán bá fi rẹ́ nìkọ̀kan lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ ni yẹn ó ṣe wù kó súnmọ́ tó ìgbà míì rẹ̀ ó wá ní mọ̀ ìyàyìn lẹ́nu pé à ah, so kí ni à ń wulẹ̀ ń parọ́ kí ni à ń wulẹ̀ ń fi à ń wulẹ̀ ń gbé ìròyìn rọ́ káàkiri sí lọ́dọ̀ àwọn muslimun kíyàn parọ́ láti fi dáàbò bo ẹgbẹ́ àbí kíyàn parọ́ láti fi pèpè sẹ́gbẹ́ àbí kíyàn parọ́ láti fi fi ìròrí kan rinlẹ̀ eléyìí ìṣàbúrú lọ́dọ̀ wọn o tó bá jẹ́ sí pé nǹkan wọ́n ní kọ́ ìdà wọ́n ní òfin kan nínú ìlànà wọn tó máa ń pè ní wọ́n ni alghayatu tubarrirul wasila alghayatu tubarrirul wasila in tó bá jẹ́ góngórí ibi tá ń lọ gẹngẹngẹngẹn tá ń torí ẹ̀ ṣe nǹkan a máa sọ ọ̀nà tá bá fẹ́ fi ṣe nǹkan oúnjẹ tọ́ kódà kọjẹ́ pọ́nà yọ ọ̀tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọjẹ́ pé haram ni ṣùgbọ́n gọ́yà ti dá in tá fẹ́ ṣe dá ìntàbẹ́sẹ̀ tọ́dá yẹn yóò wá sọ ọ̀nà tàgbà sí tí ọ̀dá ohun di tọ́dá ẹ̀rí mi gbọ́yí alìkíwánú gbà wípé tó bá jẹ́ sí wípé ìntọ́ fẹ́ ṣe yìí tó fẹ́ fi dìn ẹgbẹ́ lọ́wọ́ yìí àwọn tó wọ́n gbà pé Islam ló fẹ́ ràn lọ́wọ́ tó bá yẹ pé ó require àbówà ara ti pé kọ́ fárúgbàn lọ fárúgbàn yẹn nítorí pé gọ́ọ̀yà yẹn ti sọ ìfárúgbàn yẹn dẹ̀tọ́ fún ọ al-ghayatu tubarriru al-wasila bẹ́ẹ̀ni wọ́n sọ fún ọ wípé ókè gọ́ọ̀yà ni wípé abẹ́ lọ gbàjọba a dẹ̀ níbi àwọn èèyàn nínú force àbẹ́ẹ̀kọ́ ni a níbi ẹni tí ó jẹ ọlọ́pàá a níbi ẹni tí ó jẹ sọ́jà a dẹ̀fẹ́ wọnú force nítorí pé à ń wágbára àbí so gọ́ọ̀yà ni pé à ń wágbára afẹ́ gba gọ́ọ̀mẹ́ntì àti fẹ́ gba ìjọba Islam gọ́yà nìyẹn ta ìfẹ́ lọ́wọ́nú wọ́fọ́s ó dẹ̀rẹ̀ rí fọ́ọ̀sù wà fíkọ́ fárúgbọ̀n a jẹ́ pé lọ fárúgbọ̀n yẹn nítorí pé gọ́yà yẹn ti padà ṣe wàsílà yẹn ní kíni lẹ́tọ̀ fún al-ghayatu tubarriru al-wasila tí wọ́n ní kò ṣe ìsbáàlù ní kò ṣe ìsbáàlù ló fi rí nǹkan yẹn ló fi láàrin wọn information ta fẹ́ gbà látọ̀dọ̀ wọn tó bá ti rí pé ó rẹ́fò òun fura sí ọ ṣé kó máa wọ ṣòkòtò isbal ni wọ́n fi ní fura sí ẹ lọ máa wọ al-ghayatu tubarriru al-wasila isbal ní pé kí ṣòkòtò yẹn kọjá kókósẹ̀ kò yẹ bá ní sí kí ṣòkòtò yẹn kọjá kókósẹ̀ àbúkọ parọ́ ni àbíkọ ṣe nǹkankan ni àwọn nǹkan yìí rẹ̀ òun lọ́fà ló jẹ́ pé ìgbà míì àwọn nǹkan tẹ́yìn ọmọ rò pé à ah, kí ló dé wọ́n ṣe òṣùwọ̀n súnnà dàrú mẹ́yìn lọ́wọ́ dé mẹ́yìn ọlọ́run mọ́ sánú wà rẹ̀ ẹgbẹ̀rẹ̀ tó bá ti lè dárùn gbẹ̀sí tó gẹ́sòkò tó ń sìn oní súnnà nìyẹn olóòbá ló fi jẹ́ gẹ́ẹ̀ tó bá dárùn gbẹ̀sí tó bá gẹ́sòkò tó ọ̀ràn tó bá dá lẹ́bàá mọ́ sọ pé alùsùnà lọ dáràn yẹn àbí ìyẹn sì lè dárùn gbẹ̀sí kó gẹ́sòkò tó wallahi kódà kọ́mẹ́jẹ mùsùlùmí yàtọ̀ fún clear now okay okay tí kò bá yé wa dáadáa tó bá yẹ pé ń dànú wa lójú pé abóòlè yóò ti dànù gbà tí ó kèrè tí ò ní jẹ́ mùsùlùmí ok mo ma apostu kan ní tánkẹ́ apostu el ma'ruf irúgbọ́n rẹ̀ at least yóò tó mẹ́ta irúgbọ́n mi edal is an elderly person anyway àgbàlagbà ni ẹ máa mọ ẹjí mo sọ yìí náà mi ṣòkòtò rẹ̀ sì wà ní susak kírísítẹ́nì lẹ́ni ṣòkòtò ẹni tí mo sọ yìí ní susak lọ́wà jàlábíà ní ti mọ́wọ́ gbogbo yóò jẹ́ fìlà sí gbogbo ẹnikẹ́ni tó bá rí wàláyé àfáàsúnà lẹ́pẹ̀ tẹ́gbẹ́lẹ́yìn bá ti rí bá ní ṣe àfáàsúnà ti sábà yà bí kódà yóò tó wé láwà ní ṣe mùsùlùmí ni ó sì dánú wọn sí ṣe mùsùlùmí ni ó sì gẹ́ sókòtò ṣe mùsùlùmí ni kódà wọn yàrá bí àwọn wé láwà ní sí irú identity Islam àbí identity sunna wọ́n máa fi fa sunna ló kọjẹ́ ẹ wo rú ẹni tí ò bá máa rú ẹni nísìn tó bá sí àwọn atrocity kan tí ìròyìn bá gbé àbí tí wọ́n bá ká tó bá jù tẹ́ntì wọ́n sọ pé àwọn mùsùlùmí kan níbi kan wọ́n ẹ̀dẹ̀ nígbàgbẹ́ ni tó ṣe kírísítẹ́nì ni òun ló dẹ̀ máa ń pèrè ní mùsùlùmí fáwọn tí ò bá mọ̀ pé kèsè mùsùlùmí sọ́hí àmìlá orí àbí orí bẹ́ẹ̀ so don't be deceived ẹ má jẹ́ kẹ́ni kan tàyín pẹ̀lú orúngbà sokoto àkídà manhaj láfi máa lùsùnà kí ni mo láfi máa lùsùnà o àkídà àti manhaj bí irun gbọ́n ṣe jọ́rọ̀ èèyàn tó yẹn bí ṣòkòtò bó ṣe jọ́rọ̀ èèyàn tó ká gé tó yẹn bẹ́yìn ọba gé irun gbọ́n tí ọba gé ṣòkòtò tí ọba tí ọba dárun tí ò gé ṣòkòtò ó lè jẹ́ alùsúnà ṣùgbọ́n yóò jẹ́ alùsúnà tí ọ̀dá alùsúnà ni ṣùgbọ́n yóò jẹ́ alùsúnà tí ó ṣe tí ọ̀dá torí pé alùsúnà ni alùsúnà tí ọba dárun gbọ́n sí alùsúnà ẹlẹ́sẹ̀ alùsúnà tí bá ń kí ṣòkòtò ẹ̀ bá ń ṣe ìsbáà tó ń ti bẹ́ẹ̀rẹ̀ àìkò dárun gbọ́n sí rẹ̀ àìkò gé ṣòkòtò rẹ̀ sọ́yọ́ jáde kóònù súnà aka ma sọ pé onísúnnà tó yẹlẹ́ṣẹ̀ ni nítorí bẹ́kí ni haliki ni olùgẹ́rùngbà ni nítorí bẹ́kí ni musbilu ni olùwọ́sọ̀gbẹ̀ tó kọjá àkókò sẹ́ ni obìnrin ọ̀hẹ́ àníṣì tó ti ma pé obìnrin ò lè jálù súnnà ni wallahi ó lè jálù súnnà tó ń tẹ̀ àti ọ̀há yóò kà máa jálù súnnà ti gini àsàfírọ̀ alùsúnnà ti ní òhò lóbìnrin alìmọ̀tàbárìjà àbẹ́ ẹ̀kọ́ ni ìjọ́ ma jẹ́ nìyẹn ó dìbà tí súnnà bá tó yé wa débẹ̀ wàláhì ká tó mọ̀ tán pè ní súnnà súnnà ti dàrú nísì ilẹ̀ máa pè ẹni tó yẹ pé ń takò súnnà ní ó ní <laughs> gidi ni bàbá yín <laughs> onísúnnà gidi ni bàbá yín ah <laughs> nǹkan ti dàrú láwùjọ wà yìí o àwọn tẹ́yìn pè láwọn àfáà súnnà nù àwọn àgbà àfáà súnnà ẹ̀dá kankan mọ̀ wàláì ẹ̀ẹ̀dá kankan mọ̀ nǹkan tó máa ń dùn mí nìyẹn náà ẹ̀kàjẹ́ kí n gbìyànjú láti kà fún wọ́n sìn nítorí àwọn àsìkò tí ó ti nítorí àsìkò wa tó ti lọ kí lọ́rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn Ikhwan Muslimun lórí àsìríyà tí mo sọ yìí àtẹ̀wọ̀bìnmátù sìríyà ilé tí mo ń sàlàyé ká ma ní àwọn ètò ìkọ̀kọ̀ tí mo ń sàlàyé lọ naam ó wá látọ̀dọ̀ ìkan nínú àwọn àgbàfà al-Ikhwanu ilé tó ń pè ní Muhammad Ahmed al-Rashid Muhammad Ahmed al-Rashid gbogbo ẹnikẹni tó bá jẹ́ ìkwá gidi tinú tẹ́yìn lójú méjèèjì tó gbọ́dọ̀ sọ fún mi pé wọ́n mẹ́ni tán pè ní Muhammad Ahmed al-Rashid torí pé tíra rẹ̀ wà náà àwọn tíra tí ó mọ̀ ká láti mọ ìlànà eléyìí tó ń pèpè sí àti ìlànà eléyìí tó ṣe tó gbára lé tó fi ara tì tó fi ń sin Ọlọ́run tó fi ń sẹ́sìn Muhammad Ahmed al-Rashid al-Ikhwani ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí wà nínú tíra rẹ̀ tó pè ní sina'atu alhaya sina'atu alhaya ibẹ̀ láti rí ọ̀rọ̀ yẹn ní page 113 dé page 116 a rí ọ̀rọ̀ yẹn bẹ̀ kí lọ̀rọ̀ náà ó ní ó gbé ọ̀rọ̀ kan wá ó gbé ọ̀rọ̀ wá ní látọ̀dọ̀ ẹni tá ń pè ní Jasim al-Muhalhal Jasim al-Muhalhal nínú àwọn àgbà nínú àwọn àgbà ìṣìwánu ni tó yẹ kí gbogbo ẹnikẹ́ni tó bá ń rin ojú ọ̀nà al-ìṣìwánu muslimun ó gbọ́dọ̀ ma Jasim al-Muhalhal ẹgẹ́ bí alùsúnnà ó ṣe ma Imam Ahmad ẹgẹ́ bí alùsúnnà ó ṣe ma Ibn ẹgẹ́ bá wà náà ṣe máa ń bá àwọn àfáà súnnà yẹn tán pèpè sí lànà sàlàfíà yẹn bẹ́ẹ̀ làwọn al-Ikhwan al-Muslimun náà wọn gbọ́dọ̀ sọ pé àwọn ọmọ ẹntán pè ní Ahmad Muhammad bin Ahmad Muhammad Ahmad al-Rashid wọn àti gbọ́dọ̀ láwọn ọmọ ẹntán pè ní Jasim al-Muhalhal tó pé Jasim al-Muhalhal yìí òun ló lórí àwọn Ikhwan ní Kuwait ní kí ni o ní Kuwait òun ló lórí wọn ó ń sọ ó ní fàdáwàtù دار لها داخل وظاهر فالدعوة دار لها, لها باطن وظاهر لها داخل وظاهر oni dáwà tẹ́ ń wò yẹn ìpẹ̀gbẹ̀sójú ọ̀nà ọlọ́wọ́ bá dáàrùn ilé kan ni a lè fi wé ilé odidi ilé láhà dáàkìlùn wà zọ̀hírùn ó ní inú ó dẹ̀ ní ìta bí dáwà ṣe rí dáwà ní inú dáwà ní ìta ó lè méjì yíwa pé kí lọ́gbà lérò pẹ̀lú pé dáwà ní inú níta kí ni inú dáwà kí ni ta dáwà yóò sàlàyé ẹ̀ dáadáa tí ó clear sí wa pé bí ilé ni ṣe pé ilé ó ní inú ó níta bẹ́ẹ̀ ni dáwà ṣe rí láha dákílún muhammadin sallallahu alaihi wasallam ó ní tẹ́ẹ̀ríta yẹn fún gbogbo àlúmà nẹ́bí sallallahu alaihi wasallam kó wọ́n gbọ́dọ̀ wà ń bẹ̀ gbogbo àlúmà nẹ́bí pàwátá ló gbọ́dọ̀ mọ̀ nípa ìta dáwà ìta yìí gba gbogbo ó gba gbogbo àlúmà nẹ́bí ó gbà wọ́n ìta làwọn ma wà ìta dáwà ní wọ́n ma wà lakinna ad muharramun ṣùgbọ́n inú dáwà èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ wọnú ẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ mọ́ tí ń ṣẹlẹ̀ nínú ìta lásánlẹ̀ yọ́ mọ́ rí ẹjẹ́ kí n fún ilápẹ̀júwe kan ẹ̀rìkẹ́ mọ́ sọ lẹ́ẹ̀kẹ́ pé ẹ lè rí wọn táwọn náà mọ́ ṣe wá sí ìta gbangba báyìí ẹ má rò pé àwọn ti ní àwọn ìwánu ṣe wá sí ìta gbangba nínú wọn lójú méjì ṣe rí ìta gbangba tẹ́wù yẹn tẹ́wù yẹn tán ṣe gbogbo ilẹ̀ sì lè wà ń bí zọ́hìrù dáwà yẹn ṣùgbọ́n dáhìl ẹ lè wà ń bẹ̀ láyé láyé àfàwọn ẹ̀sà ẹ tó bẹ́ẹ̀ ló fi sọ pé wọ́n ní làkínà dákílá muharramun ṣùgbọ́n inú dáwà òun tí ẹ èwọ̀ ní olójú àwọn tó lè wọ́bẹ̀ èwọ̀ ní ṣùgbọ́n ta òun lọ gba gbogbo yín lè wá alìmọ̀ ṣe dáwà tagbàgbà sí tákì gbogbo yín tẹ́sì mọ́ wá ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ nínú lé nínú lé dáwà ẹ̀ lè mọ́ wọ́n wà wà al-ashidda àfikọ́t annubala wọ́n ní ṣe rí inú ilé yẹn tó jẹ́ inú ilé dáwà yẹn tá lè wọ̀ ní yẹn ààyè ààyè àwọn al'ashidá ni àwọn tó já wọn tó lè kókó nínú ọ̀rọ̀ dáwà tí wọ́n lè kókó dáadáa tí wọ́n dúó dédé lórí ẹ̀sìn ààyè tí wọ́n ni ẹ àfikọ́t àwọn tẹ́mi balẹ̀ lórí rí pé àwọn eléyìí ti wọnú ìkwánù gẹ́gẹ́ àwọn eléyìí ti bá ìkwánù jẹ wọ́n ti bá mú wọ́n ti di tán bá tọ̀ ìtọ̀ ìkwánù ni òórùn ìkwánù lẹ́gbọ̀n bẹ́ tán bá yàgbẹ́ ẹgbọ̀rún ìkwánù bẹ́ tán bá bí ẹgbọ̀rún ìkwánù bẹ́ tán bá sùn ìkwánù wọn fi hanrun tán bá làágùn òórùn ìkwánù lẹ́mọ̀gbọ́n bí agún wọn àwọn wọ̀nyẹn àwọn ni asikot àwọn tẹ́mi ti balẹ̀ lórí nìyẹn tá ti rí pé káì àwọn eléyìí gẹ́gẹ́ ni àwọn tí wọ́n gbé iṣẹ́ ìdání ẹ́ àwọn asikot nìyẹn àwọn al-ashidda nìyẹn àwọn annubala nìyẹn àwọn èèyàn pàtàkì nìyẹn àwọn wọ̀nyẹn ni wọ́n nínú al-umana àwọn wọ̀nyí làwọn tó ẹ́pẹ́ ẹ̀mí wá balẹ̀ lé lórí kèésì àwọn tó wà ń ta yẹn sẹ́rẹ̀yìn tẹ́ wà ń ta yẹn wọ̀ndọ̀rùkú alìhúmà nẹ́bì lásán lẹ́yìn ìtàsì gbà yín ṣùgbọ́n nú lélẹ̀ lédébẹ̀ láyé àwọn tó bá wà nú lé yẹn àwọn alìhúmà náà nìyẹn fọ́kọ̀t àwọn yẹn nìkan ló sì ní àwọn ló láyé yẹn lè annahu mawtinu ittikhadil qarar nítorí pé àyè yẹn láti máa mú qarar ibẹ̀ láti máa mú kí la fẹ́ ṣe ìpinnu ibi tá ti ń take decision onínú yẹn so àwọn tó níbẹ̀ yẹn àwọn kèésà àwọn èèyàn lásán لأنها لأنه موطن اتخاذ القرار واختيار الخطة kí ni ìgbésẹ̀ tó kù tá fẹ́ gbé ibẹ̀ kéèṣe gbogbo ilẹ̀ ni wà ń bẹ̀ nítorí ẹ̀ mẹ́jẹ kí wọ́n tẹ̀ ẹ́ ìwọ náà ń lọ sí wà sí wọn ìwọ náà ń lọ sí wà sí wọn kò túmọ̀ sí pé ọmọ tí ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ wà lọ́ì àwọn kan ni wọ́n máa tẹ́kì decision lórí rẹ ẹ̀yin tẹ́ decide yẹ inú decide gbogbo àwọn kìnnìwọ̀n in tó bá dẹ̀ fẹ́ lò yín fún ó ròyìn fún wọ́n ni li'annahu mawtinu ittikhadil qarari wa ikhtiyaril khuttati wal asrar ibẹ̀ láti ti máa ma ibẹ̀ sí ní àsíríwà àsíríwò láyé fẹ́ ṣe inú ibẹ̀ lọ́wà tàbí mo ló ń sọ̀rọ̀ ìjẹma tí ń fọ̀rọ̀ rẹ̀ sẹ̀rí Muhammad Ahmad al-Rashid àbí Muhammad Ahmad al-Rashid òun ló gbé ọ̀rọ̀ Jasim al-Muhalhal wá mọ̀rẹ̀ sọ́nú tíra ti gbé wá àbí ẹ̀kọ́ ni naam wọ́n ni Jasim al-Muhalhal wọ́n bọ̀rọ̀ lọ wọ́n ni ó ní wà ayyu tasahulin fi dhalik wọ́n ayyu tasahulin fi dhalik

tí àwọn èèyàn sọnù ó lè fà á tí àwọn èèyàn ó di rail kúrò lórí ìlànà tí àwọn fẹ́ kan wà nítorí àwọn tán wà nú yẹn àwọn tó yẹ sí pé wọn gbọ́dọ̀ ṣe mistake ni àwọn tó yẹ sí pé wọn gbọ́dọ̀ sàṣe ètò ni wọn gbọ́dọ̀ fọwọ́ tẹ́tẹ́rẹ mú nǹkan tó yẹ kí wọ́n tó yẹ kí wọ́n ṣe lójúṣe wọn wọn gbọ́dọ̀ má ṣe ojúṣe wọn ẹgbẹ́ bó jẹ́ kásí wọn gbọ́dọ̀ ṣe tasahul níbi ojúṣe tó yẹ kí wọ́n ṣe nítorí pé ẹni tàṣáhùlù tó bá ṣe ẹni ìkọ́lẹ̀ àbáṣe tó táwọn èèyàn bá ṣe ó lè rìsọ́ọ̀tì sí an inhiraf ó lè lọ vọ́s ó lè lọ padà fa kí ìyẹ̀kú olórí ìlànà kó ṣẹlẹ̀ látara àṣẹ tó tán bá ṣe wàlìdáníkà láyé sílẹ̀ láhú ilẹ̀ alqadimul ó ní tó rẹ̀ lọ jẹ́ pé kò sẹ́nì kankan tó lè wọnú inú lè dáwà táwọn wípé ó ní inú yẹn inú yẹn kò sẹ́ni tó lè débẹ̀ láyé àyàfẹ́ tó bá jẹ́ sí pé ó ti níwà láwù pẹ̀lú ẹgbẹ́ ti pẹ́ táàtì mọ́ ti pẹ́ tó ti ní kọ̀dímùlùwàlá alkọ̀dímùlùwàlá ó nìkan ló lè wà ń bẹ̀ ẹ̀ ń gbọ́ mi yé báyìí ń clear ṣẹ́rí eré tí mo ń sọ ẹni tí ó mọ rírì ẹ̀ jùlọ lẹ́n tó bá wà nú ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ́n tó bá ti ṣeré tó kù mẹ́ tó sì rìn jìnà gan nínú ẹgbẹ́ ni ó mọ̀ nǹkan tí mo ń sọ yìí ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́dà ẹgẹ́ bí ọ̀rọ̀ súfì ni ẹni tó yẹ pé ó ní ìta onínú ṣẹ́rí ìta ni ẹ̀yin tó mọ̀ tàn pẹ̀lú pé láìláìláìlá là ń ṣe subhanallah là ń ṣe tábáwọn ibi dáwì tó gbẹ̀lọ sórí rédíò yẹn ìta súfì nìyẹn ṣẹ́rí inú <laughs> lè mọ̀ tí ń ṣẹlẹ̀ nínú láyé ẹni tí ó wọ inú yẹn tí ó mọ̀ tí ń ṣẹlẹ̀ yóò ti rìn jìnà gidi gan yóò ti ní yóò ti jẹ́ alkọ̀dímùl wàlá kó tó di pé yóò mọ̀ tí ń ṣẹlẹ̀ nínú bí ìkwárùn ṣe rí gangẹ́lẹ́ nìyẹn ta ní sọ̀rọ̀ jama jasim almuhalhal ó ní kò sẹ́ni tó lè débẹ̀ illa àwọn èèyàn ló lè wọnú bẹ̀ ولا بد من وجود الصفوف الخلفية التربوية adẹ̀ gbọ́dọ̀ ní àwọn èèyàn kan ní kọ̀kọ̀ ní pamọ́ ọ̀ràn èèyàn ni làbúdà min wùjúdì sùfúfil kọlfíyà a gbọ́dọ̀ ní àwọn sọ́fú kan tí ó yàtọ̀ sí sáfú tẹ́ ń rí ń ta yìí a ní àwọn àkójọpọ̀ èèyàn kan tí ó yàtọ̀ fáwọn èèyàn tẹ́ ń wò ń ta yìí tó yẹ́ sí pé inú làwọn wà táwọn ọmọ ṣiṣẹ́ fún ẹgbẹ́ lábẹ́lẹ̀ àwọn èèyàn gẹ́gẹ́gẹ́ ní ń plánù nǹkan tẹ́yìn ṣe ń ta ṣẹlẹ́lẹ́ yìí wàláì àwọn tẹ̀blígì náà ń ṣe ẹni tó bá fẹ́ wádìí dáadáa bóyá àwọn tẹ̀blígì ṣe tí mo sọ yà bí wọ́n ṣe tó ń sọ yìí ẹ̀dá fẹ́ pé Ustaz Musharraf Musharraf Ustaz Musharraf Ṣakí ẹ pè wọ́n Sheikh Musharraf Adérọ́gbà ní Ṣakí ẹ sọ fún wọn yí pé ìjá àwọn tablig wọ́n ní asufuful khalfiyya bí wọ́n ní tí wọ́n láwọn èèyàn kan ní pamọ́ tó jẹ́ pé àwọn náà máa ń tẹ́kìdì yìí ṣẹ̀ lórí nǹkan tí ó bá ṣẹlẹ̀ ní ìṣímà àti nǹkan tí ó bá ṣẹlẹ̀ kódà tí ẹ bá ń bá wà sí lọ ní ìṣímà tí nǹkan ọ̀bá lọ bí nǹkan yẹ kó lọ àwọn èèyàn wà ní ilé agbára ẹ̀yin onímọ̀ àwọn ọmọ tẹ́kìdì yìí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ níta yẹn àti nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ níta kódà ẹni tó bá fẹ́ lò ní jókà àwọn ni ó decide láàrin ara wọn pé ìwọ ni last jókà ní ìjáde yìí last jókà yẹn tẹ́rẹ tó máa ń lò ẹni tó bá jẹ́ sí pé ó ní síhìrù gan lẹ́nu ó ní ìdán tó yẹ pé èèmọ́ bẹ́ẹ̀mí rẹ̀ ṣe fẹ́ lè tó láyé ọba ọkọ̀ rẹ̀ níbi olóṣù mẹ́rin ni <laughs> ẹjẹ́ kẹrọ pẹ́jẹ́ kan sí ìjáde kan tí mo lọ rí láyé mi tí èsì lọ mí mọ́ tọ́lọ́wọ́ sí ń around 2000 and 2002 no máa jẹ́ tí n bá gbàgbé no no no no no 2000 and 2000 gẹ́rẹ́gẹ́ ìgbàta wọ millennium yẹn millennium yẹn ìgbà yẹn gbogbo àsìkò yẹn wọ́n sì ń ṣe lẹ́yẹn kọ nígbà yẹn ẹyọ kan tí mo lọ náà nù ìṣkímà ìṣkímà ìlọ́mí ma ọlọ́run sí ní ìlọ́mí ma tẹ́fikú àrọ́mọdọ́mọ mi kò sí nílọ́mí ma láyé wọn sí nílọ́mí wọn nílọ́kan wọn sí nílọ́mí láyé wọn tó rí tọ́nà bà ní kẹfì ní kàtẹ́rí bá sọ ṣẹ́rí ọlọ́run bó bá yí ṣe wá àti fún wa tó gbé ká lọ jáde ẹmí tèmi ọmọ gbọ́n èmi ọmọ fún kọ́lẹ̀ wọ́n sá ń sọ rẹ̀ ẹmọ kara rí mi nílọdé wọ́n sọ wọ́n sọ ṣẹ́rí ìgbà títa jùdí ní tọ́ gbà lájò kàníyàn lisanu tablig hey wàláì ẹ bèèrè lọ́wọ́ àwọn èèyàn òun ní máa ń sọ̀rọ̀ láti ìfẹ́ ma bẹ́mi ẹ̀ṣẹ̀ tó bẹ́mi ẹ̀ṣẹ̀ lè tó èmi tí mo ní ìfìnú wọ́n rẹ̀ mo bú sí ẹkún tí ẹ mọ̀ sún ẹkún tẹ́ mọ̀ hù ní ṣẹ́rí irọ́ wá pọ̀ irọ́ wàláì gbogbo tí yọ́ mọ̀ wá wá àwọn ìtàn tí ó fi dáyín ní orímú filosofi burúkú tó yẹ pé ó ní mọ̀ ìgbà tí tó bá gbé kọjá wájú rẹ̀ tó fi oṣù mẹ́rin lẹ̀ oṣù ó ní oṣù mẹ́rin lẹ̀kẹ̀ wàláì tó bá ẹwùn yẹn náwọ́ lọ last joke ní sẹ́lẹ́yìn ẹlẹ́mìí lè àrí ń gbẹ́ta jùdí nìbọ̀ lisanu tablir àdàdà ah, inú àwọn tó máa ń lò ní last joke inú wọn náà ni Ustaz Musharraf Adérọ̀gbà tí mo sọ fún yín ní sàkíyàn inú wọn náà wà ẹ bèèrè lọ́wọ́ pípà tán lọ sí kútọ̀nù tí wọ́n lọ tán gbé jáde lọ ni ẹ bèèrè kí ló wọ́n lò wọ́n ní last joke àwọn <laughs> nǹkan tẹ́lẹ̀ ọ bára rẹ̀ jáde ní sáà so kí láfífà yóò bẹ̀ ní pé gbogbo ẹ̀rẹ́gẹ́ pátápátá náà mọ́ ní àwọn asòfófòrò kọlfíyà àwọn èèyàn kan tó jẹ́ sí pé wọ́n máa ṣe àwọn sẹ́kàn ní ẹ̀yìn ní kọ̀kọ̀ tó jẹ́ pé ó yàtọ̀ fún bí àwọn èèyàn tẹ́yìn wò ní gbangba yẹn ó lè jẹ́ sí pé àfáà tó wà ládùúgbò ó lè jẹ́ kó wà tí wọ́n ma ìkwá ní tó wà ládùúgbò tó tí wọ́n náà wò tí ń sọ sí ọlọ́kà kó gbóǹtarì gìní yẹn tí ń sọ sí ọlọ́kà yẹn ó máa wà ń bẹ̀ ẹni tó wà lọ́kà rẹ̀ gan náà ni so kí láyé fàmí bẹ̀ ni pé àwọn èèyàn wọ́n ṣiṣẹ́ fún ẹgbẹ́ so wọ́n ní wàlàbúdà min wujudi sufufil khalfiyyati tarbawiyya وحيث الثوابت wal istiqrar àwọn wọ̀nyẹn rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn ẹni mímọ́ fún ẹgbẹ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn tí wọ́n dìrọ̀ mọ́ ẹgbẹ́ dáadáa wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn tó jẹ́ sí pé ẹsẹ̀ wọn rinlẹ̀ nínú ẹgbẹ́ wọ́n sì gbọ́dọ̀ jẹ́ àwọn tó jẹ́ sí pé ó ní kódà ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀ràn yẹn ní kẹ́ fi àwọn tí wọ́n rí báyìí kẹ́ fi wọ́n pamọ́ ẹ̀mẹ́jẹ káwọn èèyàn mọ̀ wọn láwọn yẹn lakin fi mu'dham al-ahwal يجب استتار هذه الصفوف بسبب الضرورية الأمنية بسبب الضرورات الأمنية ó ní nítorí necessity ìfọ̀kànbalẹ̀ bisababu daruratil amniya nítorí necessity ìfọ̀kànbalẹ̀ kí fọ̀kànbalẹ̀ lè wà fẹ́ gbẹ́ kí wàhálà má bàá ṣẹlẹ̀ èyàn gbọ́dọ̀ ní àwọn èèyàn kan yọ tí wọ́n mọ̀ sí abẹ́lẹ̀ tó mọ̀ sí lẹ́yìn ẹ̀dàkùn àwọn èèyàn tí ó mọ̀ sí lẹ́yìn yẹn tó mọ̀ sí abẹ́lẹ̀ yẹn ṣíṣẹ́ Islam ni wọ́n ń ṣe ní àbí iṣẹ́ wò náà iṣẹ́ wò làwọn ṣe náà ẹ́ ṣíṣẹ́ Islam náà nìyẹn iṣẹ́ ẹgbẹ́ nìyẹn kí iṣẹ́ Islam tó bẹ́ẹ̀ ní tí ò bá jẹ́ lẹ́gbẹ́ mọ́ tàbá ń sọ pé ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ àwọn mọ́ tá ń sọ èdè tá ń sọ sí yé wa àwọn tá àti ń bá wí mọ́ tí à ń sọ wọ́n sì mọ̀ pé tá ń sọ yé wa àwọn tí ń takọ̀ wá náà ó yé àwọn náà ẹ ṣeun àwọn tó ní àmọ́ lòmọ́ náà ó yé àwọn náà wọ́n mọ́ tó jẹ́ kẹ́mọ́ ní kámọ́ lòmọ́ so ó yọ́ ọmọ tí ń sokún ṣùgbọ́n yìí tẹ́yìn kan ń wo ọmọ tí ń sunkún àtìyá ẹ̀ tó ń rẹ̀ ẹ̀yìn lẹ́yìn ọmọ kó yé gbogbo wọn pátápátá yìí ká káwọ́ lé ní pé ah, àwọn alùsùnà náà tó ti wá fọ́ ìjò <laughs> wọ́n la fọ́ alùsùnà fọ́ láyé àwọn rẹ̀sì tí àwọn kàndá tí ń bẹ́nu rẹ̀sì àwọn ọmọ tó dàpọ̀ ní mẹ́sì òun la fẹ́ gbìyànjú àti gbẹ̀jáde kó onú sùfúfù sàlàfíà àwọn tó dàpọ̀ ní wọ́ọ̀dì mẹ́sì la mọ́ ń pè lẹ́kọ̀ọ́ so àwọn aláfẹ́ yọ nínú kàndá afẹ́ yọ kàndá wọn kó nú rẹ̀ sí alùsùnlẹ̀ tó jẹmáà tó bá wọ́n rí bẹ́ẹ̀rẹ́ kò sí kí irú àwọn nǹkan yìí kó mọ́ ṣẹlẹ̀ ẹjọ́ rẹ̀ sábà nítì sórí pé jàm pé ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́ so àtẹni tí ń fọ aṣọ àtàṣọ tí ń fọ àtọṣẹ tí fi ń fọṣọ gbogbo wọn ní rí nira aṣọ ọ̀kànlẹ̀ pariwo ọṣẹ ọ̀kànlẹ̀ pariwo nítorí ẹ̀lọ́ṣẹ́ mọ́ fi ń rúrù lásọ mọ́ fi ń gbó lọ́wọ́ náà mọ́ ṣe ń ṣe kẹ́ni <laughs> lọ́wọ́ náà jẹ́ mọ́ ń pán nígbàtí ẹ̀bá fasọ tán kó rọrùn and intervẹ́ ṣe pẹ̀lú aṣọ tẹ́ ń fọ̀ yẹn bó ṣe nira tó tó nira fásọ tó nira fọ́ṣẹ tó nira fẹ́yìn tẹ́ ń fọ̀ kí lẹ́fẹ́ kọ́ṣẹ́ rẹ̀ yàmá ẹfẹ́ kó mọ́ ni mímọ̀ yẹn wá rọrùn kò rọrùn so àtiwọ́ tó ń fọ̀ àtàwọn tí wọ́n ń fọ̀ àtọ̀ṣẹ́ tó fi ń fọ̀ ẹjọ ní sùúrù ní o ẹjọ ní sùúrù ní síra nísìn so naam nípa rí fún tàlẹ́ ọ̀rọ̀ pọ̀ gẹ́gẹ́ ó ṣe rò pé àyọ́gbà mi lálẹ́ kí n kọ̀rọ̀ Sa'idu Hawa ni òun tó burú ju owó ilé tí mo tún sàlàyé lọ amaka inṣàlá ó ní wàlhálù alladhi huwa khayru min dhalika kullihi in tó wá jẹ́ ọ̀nà àbáyọ tó jẹ́ hálù tó jẹ́ solution ilé tó yẹ kó tún lóore ju gbogbo àwọn ilé tí mo ti ẹ̀tàwọn tó ti ẹ̀ ti ń sọ̀bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí tó lóore jùlọ an yabqa masna'u rijal al-khalfi mustatiran o náà ní kó jẹ́ sí wípé ibi tí wọ́n ti ń recruit àwọn èèyàn nínú ẹgbẹ́ kò yẹ báyìí nísìn ilé tó jẹ́ sí pé ìkọ̀kọ̀ làwọn

ẹ̀ sì gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́ nìkan kọ́ wà lára wọn àyàfi àwọn yẹn nìkan láyé mùsùlùmù tẹ̀kísùn ẹ̀ sì gbọ́dọ̀ ṣe rúkṣọ̀ fún wọn lórí tẹ́ bá gbédé wọn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ ṣe ìdẹ̀kùn fún wọn ẹ gbọ́dọ̀ yọ̀ǹda fún wọn pé kán tiẹ̀ lórí tẹ́ bá gbélé wọn lọ́wọ́ wà láyé ìlànà ẹ sì gbọ́dọ̀ máa kéde wọn káwọn èèyàn mọ̀ wọn kọ̀kọ̀ làwọn máa wà torí sẹ́ kọ̀kọ̀ náà fẹ́ wà láti ẹ̀bdìlù wà ní máa pààrọ̀ wọn ẹ sì ẹ ma gbé àwọn sẹ́kọ̀ kọ́ wọn lọ́rùn wa an yabqa musaddiran lil qarar ó sì gbọ́dọ̀ ma jẹ́ pòun ní ọmọ wà ní gbogbogbà fún in tó yẹ pé àwọn ni ó ma take decision lórí àwọn èèyàn lórí gbogbo tí ó bá ṣẹlẹ̀ nínú ìlú lórí gbogbo ètò ẹgbẹ́ àwọn wọ̀nyí tàǹtà ni wọ́n àwọn kí níyàn wà níwájí à yóò ní nǹkankan yóò ní ojú kan tí ó fi hàn sáwọn èèyàn látọ̀dọ̀ àwọn kan tó jẹ́ sí pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ tó yẹ pé ẹ̀yàn kan rí wọn gẹ́gẹ́ bí hezbo ni wọ́n gẹ́gẹ́ bí jam'iyya ni wọ́n ojú tẹ́yàn ma fi wò wọ́n ojú jam'iyya kan ni wọ́n ẹ̀yin ò ní mọ̀ in tó fi hàn sí yín nìyẹn yóò lójú tẹ́bì mọ̀ pé àwọn eléyìí àwọn junudu rahman ni gbogbo ẹlẹ́mọ̀ mọ̀ pé ah, àwọn junudu ẹ̀yin ò mọ̀ pé ojú tẹ́yìn wò yẹn lásán èyíhun lásán wá jíhà ni in tó fẹ́ kẹ́ rí nìyẹn nǹkan mí ń bẹ nínú ọ̀tọ̀ mú fọ́nà babúra nǹkan mí ń bẹ nínú yàtọ̀ fún katẹ́yìn wò níta yẹn kò lè yí àfá àyàfẹ́ ní tó bá mọ nǹkan tí mo sọ yìí ẹ̀rí mi gbọ́ o kanda kódà ẹ lè mọ mẹ́mbà wọn pé àìlè náà ti wà nínú jẹ́ṣì ṣe rí wájíhà nìyẹn in tí ẹ padà rí pẹ́sẹ̀ pé wọ́n àwọn jẹ́ṣì yẹn dàgẹ́ bí jam'iyya kan nínú ẹgbẹ́ yẹn wọ́n dàgẹ́ bí hizbu kan nínú ẹgbẹ́ yẹn pé bó wa an takuna hunaka wajihatun li ba'd ala shakli hizbin aw jam'iyyatin yóò ní wájíhà yóò ní ojú tí ó fi tẹ́bí máa rò pé ẹ̀yàn wá rò pọ́ mọ báyẹn lásán ni kò mọ bẹ́ẹ̀ ìgbà tó bá máa ṣe àwọn mítìnì òru ìgbà tó bá máa ṣe àwọn mítìnì kọ̀kọ̀ ìgbà tó bá máa ṣe àwọn kẹ́kẹ́ àbí ìgbà tó bá máa mú kọ̀rọ̀ lórí tí ó máa ṣẹlẹ̀ lórí yín ẹ̀yàn ọmọ ẹgbẹ́ tẹ́wà níta tẹ́wà níta dáwà àti gbàlù ń mà nẹ́bì tó wà níta dáwà táwọn náà wá tí wà síta gbagba yẹn ìgbà táwọn tó wà ní kọ̀kọ̀ náà bá máa mú lórí ẹ̀yìn ò ní yẹn ẹ̀rí mi gbọ́

wàlà búdà min tọ̀hátìhà wà sùdúrì àn amúrìhà kò wá sí kankan tó gbọdọ̀ tálù àwọn táwọn wí so yẹ́ bá ní sí kò sí kankan tó gbọdọ̀ tálù wọn kódà débi wípé ọ̀ràn yẹn ní kíyàn máa tẹ̀lé àwọn wọ̀nyí kíyàn máa tẹ̀lé gbogbo àwọn àṣẹ tọ́bá páyàn fàíyà kọlbù làmàl torí pé àwọn gangan ẹntàwù yìí ni kọlbù làmàl àwọn ni àwọn tán wà nínú dáwà yẹn tán wà ní inú ilé dáwà yẹn ṣe pé wọ́n ní dáwà ní inú ó sì níta àbí àwọn tó wà nú yẹn láti ń jú yẹn àwọn gẹ́gẹ́ ní ọkàn tó wà fún iṣẹ́ tí a ń ṣe yẹn wà àdátul ìsìjámi wàtàrọ́nùmí wàtọ̀ríkùl mùnàkọ́là àwọn gẹ́gẹ́ ní irinṣẹ́ fún bó láyé fẹ́ so ẹgbẹ́ ni wọ́n dà ẹgẹ́ bí okùn tó jẹ́ ṣúzámù rọ́b okùn tó so gbogbo ẹgbẹ́ papọ̀ àwọn náà dàí gẹ́bẹ̀ so ọ̀rọ̀ tí mo sọ yìí mo ní àrí nínú sináàtù alhaya sináàtù alhaya so nínú tíra ẹni tí mo pè ní Muhammad Ahmad al-Rashid ó gbé ọ̀rọ̀ taniwa ó gbé ọ̀rọ̀ Jasim al-Muhalhal ó gbé wa ilé wà ní page 113 dé page 116 à ìdínà ládùú sí lálẹ́ ṣẹ̀rí ilé tí mo kà yìí mo yẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ níyẹn lórí kí náà ń pè ní àtẹ̀zímù sírí gẹ̀gẹ̀ tí asanulbanna fi lélẹ̀ ní 1935 àtẹ̀zímù sírí tí asanulbanna fi lélẹ̀ ní 1935 kí ni fọ́síwẹ́wẹ́ rẹ̀ gẹ́gẹ́ báwo ni àtẹ̀zímù sírí yẹn ṣe ń ṣiṣẹ́ òun ni mo bẹ̀rẹ̀ sí ma sàlàyé yìí inṣàlọ́ ìwà mú wá àwọn ọ̀rọ̀ lórí lọ́pọ̀ yanturu tẹ́ẹ̀fì mọ àsírí tán pè ní àtẹ̀zímù sírí yẹn ṣẹ́rẹ́ ìbẹ̀rẹ̀ lásán nínú àṣírí nǹkan tán pé ní àtẹ̀wémù sírí ẹ̀dàgbé lè tí mo sàlàyé lálẹ́ ìrẹ́ ṣé ó wà nínú ìlànà sálàf àbí kò sí mẹ́ ẹ̀rí pé lè jìnà sí ìlànà sálàf pátápátá bá ń ṣe dáwà kò bálànà àwọn ànábì ọlọ́wọ́ bá mu àbí kò dẹ̀ bálànà àwọn sálàfùl umma mu dáwà ànábì sallallahu alaihi wasallam batinuha ka zahiriha kò ní bátínù kò ní zahir kò nínú kò níta bí a sọ wípé tàbákà ní àìlàmà hajjatin baydọ́ layluha kanahariha kò sí nǹkan kan tó ń pè ní ìkọ̀kọ̀lú islam òru àtọ̀sán bákan náà ni kò sí ìkẹ́kan tó jẹ́ sí pé àwọn kan fara pamọ́ àwọn ẹni òru rẹ̀ àwọn ẹni ọ̀sán rẹ̀ àwọn ẹni inú rẹ̀ àwọn ẹni ìta rẹ̀ tẹbá ti rí tẹbá ti ń pín báyẹn ó ṣe dédé ọ̀rọ̀ àfáwà Umar ibn Abdul Aziz ilé tí alimamu al-Awza'i gbà tó mú wọ́lọ́wà nínú sharh usuli i'tiqadi ahli sunnati alimamu al-Lalaka'i tani idha ra'ayta qawman يتناجون في دينهم بشيء دون العامة فاعلم أنهم على تأسيس ضلالة tó bá ti rí àwọn ìjọ kan o bá ti rí àwọn èèyàn kan bí sí òsùn wọn yí tẹ́fì mọ́ àwọn ẹlẹ́gbẹ́ tẹ́ bá ti rí àwọn èèyàn kan tó yẹ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa kójọ ìkójọpọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láti máa bára wọn sọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn wọ́n máa bá wọn sọ àwọn nǹkan ó jẹ́ tíra kan ni wọ́n ń ké ni tí yẹ́ sí pé ẹnì kankan ò gbọ́dọ̀ wà ń bẹ̀ àyàfà wọn tí wọ́n bá sàlẹ́sà pé ká máa ké tíra yẹn wọ́n sì lọ dára wọn sàlẹ́sà fásìkò kan fáwọn àyè kan tán jára wọn kúrò láàrin àwọn èèyàn ẹ mọ̀ wípé wọ́n fẹ́ fi àánú wọ́n fẹ́ fi lọ́lẹ̀ nìyẹn ìkọ́wánu fanù lọ́lẹ̀ àbí wọn fanù lọ́lẹ̀ wàláì wọ́n fi àánú lọ́lẹ̀ àárín láyédòní àárín àánú wọn láyédòní ṣẹ́rí gbogbo ẹ̀ lálàáfíà ti ń ṣẹlẹ̀ láyé káàkiri yẹn tẹ́fi sọ mùsùlùmí ló kọ bú káàkiri yẹn wallahi àwọn Ikhwanul Muslimun lọ́wà behind gbogbo èyàn yẹn Usama bin Laden tẹ́yìn pariwo Ikhwani ni Ayman al-Zawahiri tẹ́yìn pariwo Ikhwani ni kò yí báyìí nìsí so gbogbo àwọn wọn yẹ́ rẹ̀ Ikhwaniyun òun náà ni wọ́n àwọn Boko Haram tẹ́yìn pariwo ní Nàìjíríà rẹ̀ Ikhwanu ni wọ́n àwọn ISIS tẹ́yìn pariwo lágbàáyé rẹ̀ Ikhwanu ni wọ́n kí bá nìsí wọ́n dẹ̀ ní àwọn àfá gbankan-gbankan tó mọ̀ sọ fáwọn yẹn pé kùmgọ́dìr kùmgọ́dìr ẹ̀dìdí ẹlọ́jà ẹ̀dìdí ẹlọ́jà wọ́n sì gbalé wọn jòkó àwọn bí Yusuf al-Qaradawi Yusuf al-Qaradawi àgbàfá ni mufti ni àbẹ́ẹ̀kọ́ ni mufti wọ́n ni Yusuf al-Qaradawi so irú àwọn ìyẹn ni ó mọ̀ pèpè lọ síbi nǹkan tí àwọn Ikhwan Muslimun tí wọ́n gbé dání tí wọ́n dẹ̀ ń ṣe kódà wọ́n ma ṣe bí ah, wa'ahidullaha wa'ahidullah wọ́n náwó sókè ẹ ti rí táwọn Ikhwan ti ṣe bí ráyì tàbádé bí ráyì mọ̀mọ̀ yẹn kódà ẹ ma àwọn alfáàzù bí àwọn wọ́n ma ń ṣe bí à ṣùkọ́nà bà lè kẹ́lá kódà kó sànú wa tó dábà àwọn nǹkan táwa ń wí pẹ̀lú ẹlẹ́gbẹ́ rí tí ò bá yé kó béèrè pé kí lẹ ń pè lẹ́lẹ́gbẹ́ gan kí ló dé kí làwọn nǹkan tí wọ́n ṣe gan kí ni nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn gan láburú gan tẹ́fi wá dá wọn sàlẹ̀ tẹ́fi wá sọ wọ́n lẹ́nu pẹ̀lú ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ kò yí bá yín sìn so ẹ jẹ́ ká sàlàyé fẹni tí ò bá yé tó sì fẹ́ wá kó yé òun tí èsẹ̀ tó yẹ pọ́ fẹ́ takò kò yí bá yín sìn so àwa tá ń wí ẹlẹ́gbẹ́ à ń pariwo ẹlẹ́gbẹ́ àmọ́ tá ń wí o àwọn tá ń pè lẹ́lẹ́gbẹ́ wọ́n mọ tá ń wí wọ́n gbọ́ yé o kò yí bá yín wọ́n mọ̀ yí pé tọpakọ́dà tẹ́ bá sọ pé ẹgbẹ́ òkùnkùn ní jẹ́bẹ̀ ẹ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ni wọ́n àbáwọn ẹgbẹ́ wo ní máa ń ṣe mítíìnì kọ̀kọ̀ àwọn onímọ̀ ṣe mítíìnì kọ̀kọ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ni tẹ́ bá sọ pé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni Yorùbá ń pè bẹ́ẹ̀ pé ẹlẹ́gbẹ́ wàláhì ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ni wọ́n ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀sìn ni wọ́n pé báyìí sì so Ọlọ́run bá ní kó ṣàánú wa so kọ́dà àwọn kọ́mọ́jì kí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀sìn yìí Ọlọ́run bá jẹ́ kan bá ti wá jẹ́ o alájọ kan sọ Ọlọ́run bá ọlọ́run dákun fi wá lẹ̀ sórí ìlànà sàlàfíà ilé tó mọ kanga tó mọ pandaran ilé tó fẹ́ pé kọ̀kọ́ wa àti gbangba wa yóò lè yóò lè jọba kan náà àwa ò ní ní inú ká níta tó fẹ́ pé ọ̀tọ̀ ni tá mọ̀ ṣe níta ọ̀tọ̀ ni tí ń ṣẹlẹ̀ nínú kò yẹ bá ń sìn ọ̀tọ̀ ni tẹ́sì wa ọlọ́mọ sàwọn kò yé mi

ìgbà tá a lọ pẹ̀lú jàbàtà gbogbo ayé mọ̀ pa lọ abẹ́ mọ̀ ni gbogbo èèyàn mọ̀ pé èmi ò mọ̀ nǹkan ṣe níbò ń gbogbo àti mọ̀ wà ń bẹ̀ àwọn èèyàn náà mọ̀ pé mo wà ń bẹ̀ èèyàn mọ̀ nǹkan fi pamọ́ àwọn nǹkan jàbàtà sì mọ̀ fi pamọ́ èmi ò ní fi pamọ́ ọlọ́mọ ṣe mílẹ̀ tó ẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ wá ní yí àwọn èèyàn so jẹ́ ọ̀rọ̀ mi yí ọ bí mo ṣe rí náà ni mo jẹ́ ń ṣe yí o mo yẹ rí náà nìyẹn o mo yẹ rí gan náà lórí tí mo gbé jáde yẹn èmi ò sì ní sọ̀rọ̀ kan láyé èmi mọ́ ti ń sọ pé mi ò sọ̀rọ̀ kan láyé àbíkọ́ jẹ́ sí pé mo ní mo standard in tí mo gbára tó sì jẹ́ sí pé tó ṣe gbára ni tí ó bá rú ọ lójú èèyàn máa ń béèrè kò tí ìbá ń sì tádẹ̀ sàlàyé fún ẹ pé bó ṣe rí rèé tí mustanab yẹn bá rú ọ lójú so adẹ́mọ̀ sọ wípé ọ̀rọ̀ táwo sọ tí ẹwà wà ti pé àwọn sálàpù wírú ẹ̀ ọlọ́mọjà sọ láyé kò yẹ báyìí sìn so dẹ̀ndà ní slogan pé bainana wa bainakum kutubu sálàf láàrin wa pẹ̀lú yín rèé tíra sálàfù ti tó fún wa lẹ́ni tá gbé ní nǹkan tá gbé yẹ̀wò láàfin matalẹ́ntọ́ wà lórí ìlànà yìí àtẹ́ntó sí yẹ̀gẹ̀rẹ̀ kú ní bá wo tó yìí sẹ́kù sórí ìlànà sálàfù kọ́nà wà àríkà kọ́ bá wa mú wọn síbẹ̀ kò fi wọ́n rinlẹ̀ àwọn tó ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò ń bẹ̀ kọ́nà bàlíkà kọ́ bá wà dáhùn padà síbẹ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ tí à ń sọ yìí tó ọmọ ìyá wa ni wọ́n àbẹ́ẹ̀kọ́ ni mùsùlùmí ni wọ́n wọ́n ní àwọn àṣìṣe wọ́n láwọn bídáwì so àmọ́ ọmọ ìyá wa ni wọ́n mùsùlùmí ni wọ́n ibi ni àwọn oníkèfèrí a sì yàtọ̀ fáwọn aláṣètò àwọ̀ àsọpáwọ̀ ma nífẹ̀ẹ́ wọn àwa máa ń kórìíra wọn ti wa àwọ̀ èsì pé wọ́n kéfèrí ẹ̀ tí ríbi tàbí òsìsì <laughs> àwa máa ń kórìíra wọn àwọ̀ ọ̀jọ̀ àwọn tí èkí ń kórìíra wọn àwọ̀ òdẹ̀ pé wọ́n kéfèrí àwọ̀ ọ̀jọ̀ àwọn tí ń pè wọ́n kéfèrí pé bá ń sì so whatsapp ní ni wọ́n tọ́yẹ ká kórìíra ní dédé ìwà ìkórìíra tí ń bẹ lára wọn láburúta ń ká ìyábí so wọn ọ̀dẹ̀ kọ́lọ̀bà àríkà kọ́dá kọ́ bá wa sàánú ẹni kọ̀kan wa so kọ́lọ̀bà àríkà kọ́ bá wa sàánú ẹni kọ̀kan wa náà so gbogbo ẹni kọ̀kan tó wà ń bẹ̀ so ọlọ́mọba kọ́ bá wa máa yọ wọn lẹ́yẹ kọ̀kan kọ́ bá wa máa sí ojú wọn so lẹ́yẹ kọ̀kan ó wá aburú tó ń kọ́ sọ àlùmọ́ yìí kọ́lọ̀bà àríkà kó dákun kó gbé kó dáàbò bo àlùmọ́ yìí kúrò nídìí aburú wọn alájọ kan sọ náà bá قلت أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته